الحمد لله الحمد لله الذي أمات وأحيا وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الحق المبين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن والاه وبعد سبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فاللهم علمنا ما ينفعنا وبارك لنا فيما علمتنا وزدنا علما وبعد السلام عليكم ورحمة الله وبركاته أقبلني ẹ̀yà alálùbáríkà yìí láti máa ṣàlàyé fúnra wa nípa kankan nínú ẹ̀sìn ọlọ́run àbí ọlọ́run bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó rẹwà jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù ó ti ṣe fi dáadáa rẹ̀ kó ajọ́ ń kó má fa ìdá tó wà ká. àsìkò dúpẹ́ fún àwọn elétò lórí bẹ́ẹ̀ ti ṣe ń fún tó àìní máa tò mà ọlọ́run ní fi ṣàdánwò fún yín bẹ̀rẹ̀ látòrí bàbá ìmá gbogbo mi ńlá kí gbogbo èèyàn ti ń sọ dáadáa nípa wọn ọlọ́run ò ní dékẹ́ máa àpàdà sí ibú ètò ti dá nínú ọ̀rọ̀ yín ọlọ́run ò ní bàjẹ́ ètò kù díẹ̀ káàtó ọlọ́run bá wa tún ṣe lẹ́yìn wá gbẹ̀rẹ̀ ẹ̀rí ikú nǹkan kan ní tó ṣe é pé ń bọ̀ kò sì sí tàbí ṣùgbọ́n tóníkàlùkù òde ní ìgbà tí àsìkò rẹ̀ bá tó. ikú tẹ́ rí yẹn iná ló pa àwọn ẹni ìṣáájú táwọn ò fi rí wọn òun náà ni ó sì kó àwa náà lọ táwọn tí ó di lẹ́yìn tiwa náà fi ní rí wa. tabaraka dhul ula wal kibriya tafarrada bil jalali wa bil baqa'i wa sawwa al mawta فكلهم رهائن للفناء ودنيانا وإن ملنا إليها وطال بها المتاع إلى انقضاء ألا إن الركون على غرور إلى دار الفناء من العناء فقاطنها سريع الضعن عنها وإن كان الحريص على التوائي. kò sí bá á padà kúrò níbẹ̀ lọ́jọ́ kan náà ni. lan yabqa min malikin kalla wala malikin wala nabiyyun ya'ishu da'iman abada. ọba kan ní máa bẹ láéláé màláìka kan gan ò sì ní ṣẹ́kù títí láéláé kódà kò sànàbì kan tí ọmọ ẹgbẹ́ gbére kése oníkàlùkù ọlọ náà ni tó bá di ní ọjọ́ kan eléyìí túmọ̀ sí pé kò sí tàbí ṣùgbọ́n ipa kù náà ni èèyàn kan sọ bẹ́ẹ̀ nìkan nígbà tí àwọn ọ̀pá wọn pọ̀ olú eléyẹn khabar lásán ni òkú wa huwa khabarun sadiqun ala al-mutakallimi kama huwa sadiqun ala al-mukhatab. tọ́ntọ́n sọ yẹn yọ sẹ́sí wọ́tọ́ sọ yọ sẹ́sẹ́ ni tọ́n bá sọ̀rọ̀ náà torí pé ọlọ́mọbìnrin dáwà wọn ni kullu nafsin dha'iqatul maut. وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وسامي كان أيا في كل يوم تقول وسامي yẹn tó máa sọgbà ikú fún yẹn gan àmì ikú náà ti gbà kó wọn kù nítorí pé tó o bá gbà kó kí ló ń sọgbà ikú sí ganan rí bákan náà ọlọ́wọ́ bá ẹlẹ́dàá wọn kò ní sọ ìmọ̀lẹ́ kò ilẹ̀ wíjà gbogbo nǹkan pátá korongodo ní ọ̀parun àyàfi ojú ọlọ́wọ́ bá ẹlẹ́dàá wọn nìkan. olùmọ̀nà àlẹ́yìnká fẹ́ẹ̀n ọ̀yẹ́bọ̀kọ̀ wẹ́túrọ̀ bíkẹ́ tòlùjẹ́lẹ́lẹ́ wọn ìkírọ̀m gbogbo ẹni tí ń bẹ lókè pẹ̀ pátá òun náà ní ọ̀parun tí ọ̀tàn àyàfi ojú ọlọ́wọ́ bá ẹlẹ́dàá rẹ̀ nìkan ni ó ṣẹ́kù ikú ń bẹ ládùúgbò kan ọ̀dájú pé gbogbo ẹni tó wà ní ọ̀nà àtijáde ní ọmọ wa ẹni tí ò tí ì wọ́ bẹ̀ kò ní í débẹ̀ nítorí pé kò sẹ́ni tó fẹ́ kú àti màbá lè rà lùjẹ́ náà wọ̀ ṣáájú kó tó di páàkó ṣùgbọ́n ta ni tó fẹ́ kú nínú wa kọ́ náwó sókè a sì ti màbá lùjẹ́ fi hà má la àìnú ra'at wala udhun sami'at wala khatara ala qalbi bashar ètè tí ọ̀gbọ́n rí mẹ́mẹ́ ní dáadáa ọjọ́ tí òrìrì ń bẹ́ẹ̀ ní dáadáa etí òtí ẹ̀rú wúyẹ́rí lọ́kàn ẹnìkan ní dáadáa ń bẹ́ẹ̀ ní àlùjáná ṣùgbọ́n wọn níta lọ́kàn ẹ̀kú kọ́ wà àlùjáná ní ìsìn nítorí dájú ní kóníkàlùkù kò sẹ́ni tí ọ̀nà wọ̀ torí ẹ̀ à ń sá fún kú ni tùmọ̀ bá ti ṣe ń sá fún ọlọ́run fi yé wa pé ẹ̀ sá fún o ẹ̀ pàdé rẹ̀ wájú الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون iye wọn ibi èkúté nsá fún yọ pàdé yín yọ pàdé yín níwájú lẹ́yìn náà nígbà tí kò bá pa yín tán á dà yín padà sọ́dọ̀ Ọlọ́run ọba ọba arínúróde ọba tó ṣe kébó ṣe máa ìkọ̀kọ̀ wa nígbà tá a ti mọ̀ pé kú ń bọ̀ ká sọ yìí pé a fẹ́ mọjọ́ tí ikú wa gan bọ̀ rárá o eléyìí ń bẹ nínú nǹkan tá a fi gbọ́dọ̀ palẹ̀ mọ́dé kú lórí pé kò sẹ́ni tó mọ̀ gbà tí tò ń bọ̀ kò sẹ́ni tó mọ̀ gbà tí tò ń bọ̀ wa kam min sahihin mata min ghayri illatin wa kam min saqimin aasha hinan min ad-dahri àìmọye tó ṣe pé ọgbádùn ara rẹ̀ lé koko ó sì jẹ́ pé ó kú lẹ́yìn jẹ́ kọ́sà rẹ̀ ẹni tó ṣe é gbé ọlọ́kùnrin à ń pé bóni ní bọ́ọ̀lù àná ó ṣe é ṣe kó kú lónìí bí ọba sì kú lónìí ó lè kú lọ́la tẹ́ẹ̀tì ìgbọ́ kí wọ́n kú tẹ́ẹ̀tì ìgbọ́ kí wọ́n kú ló sì jẹ́ kó ní ó tún wá sẹ́mi fáwọn ọdún gbọ́ ọ̀rọ̀ mi títí wọn bá ti pààyàn kò sẹ́ni tó ń bí da tó lè kó yàn kó lókè pẹ́ àsìkò tọ́lọ́ ní ìpínlẹ̀ yàn torí ẹ̀ oníkálukú wa kù ọ̀wá tó láti sọ pé gbàtà tí pa pin we want to know the, the actual date táwọn actual date báwo innaka mayyit wà á kú náà ni ọ̀rọ̀ déètì ọ̀sẹ̀lẹ̀ lórí pé gbàtí kú ọba di òjijì náà ni wọ́n palẹ̀ yẹn ma nígbà tí sàhábà kan tó wá sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wa sallam tó ń bẹ̀rẹ̀ pé mẹ́ta sáà ìgbà òní pé ìdá kìyàmà kan ọ̀dẹ̀ èyí ṣe pé gbà òní òde lọ́jà mẹ́ta àdẹ́tẹ̀lẹ̀ hà kí ló palẹ̀ sì di ìjọ́ pé ìdá kìyàmà wa hakadhalika al-maut bẹ́ẹ̀ náà ní kú jẹ̀mọ́ èsì pé ẹ ìgbà ni mo akú kìí sì ń lọ́jà kí n lọ́ọ́ sí kalẹ̀ dé kú torí pé gbàtí bọ́ọ̀bù adé kò ní nọ́tìsì rẹ̀ torí ẹ ọyọ tí gbogbo owó ti palẹ̀ mọ́ de kú o tànàbí sallallahu alaihi wasallam ti sọ fún wa nínú hadith oní akthiru min dhikri hadimi ladhat al-maut ẹ máa sì rántí olùwádùn olùwádùn àwọn adùn nǹkan kan máa wó tí ò ní sí má kò náà lè kú ẹ máa ṣe rántí rẹ lọ́pọ̀lọpọ̀ ẹ má ṣe gbàgbé rẹ nígbà kan ẹ má jọkàn nínú àwọn ẹni tí wọ́n máa ń tara wọn jẹ wípé ìgbò òwúrọ̀ láwà ẹnìkan gbọ́dọ̀ bá wa sọ̀rọ̀ kú ní ìsìn nígbà tá a bá parí ìgbò òwúrọ̀ tán a tún wá lóbọ ọ̀sán ìgbà alẹ́ gan-an òun ò tún gún irọ́ lásán èèyàn tara rẹ jẹ èèyàn gbọ́dọ̀ palẹ̀ má kò sígbà tí òye wà nǹkan lọ́ba yẹn lẹ́rù lórí anabi sallallahu alayhi wa sallam ọlọmọ ẹ má gbàgbé láti máa ṣèrántí rẹ̀ lọ́pọ̀lọpọ̀ àdéhìí ọjọ́ àdéhìí tó fẹsẹ̀ rinlẹ̀ imaamu ahmed àti àwọn ashabu sunan al-arba'a àwọn ni wọ́n gbé jáde ó sì jáde tó fẹsẹ̀ rinlẹ̀ ibn hibban abu abdullahi al-hakim al-sheikh al-albani gbogbo wọn sọ kó fẹsẹ̀ rinlẹ̀. ǹjẹ́ táwọn máa ń sáré nígbà tá a ti mọ̀ pàápàá tani ti torí pa ti mọ̀ pákó ká mọ̀ wo oògùn sí ti máa ń ṣe wá ká mọ̀ lóògùn sí àárẹ̀ ti máa ń ṣe wá ká wá sọ pé àwọn abọ́ lòun ọba dúró pàápàá jùlọ ní ìgbà tí púpọ̀ nínú àwọn èèyàn nísìn wọn ka hadith kan wọn ọ̀gbọ́ yìí hadith yẹn òun náà ni hadith tó sọ nípa ar-ruqya hadith tó sọ nípa ar-ruqya yìí ó sọ nípa pé àwọn èèyàn ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin kan wà tó ṣe pé wọ́n wà lè náà nínú ìjọ anabi muhammed sallallahu alayhi wa sallam min ghayri hisabi wala adab láì jẹ́ pé wọ́n jìyà láì jẹ́ pé wọ́n sì ṣèṣì rò fún wa. àwọn tá a ní ìyẹn ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin yẹn seventy thousand àwọn èèyàn yìí anabi sallallahu alayhi wa sallam tó máa wọn ó láwọn làwọn tó ṣe é gé la yastarqun wala yaktawun wala yatatayyarun wa ala rabbihim yatawakkalun àwọn làwọn ní tó ṣe pé láyẹsítọ́rọ̀kùn wọn kì í tọrọ lọ́dọ̀ ẹnìkan pé kó ṣe rúkìá fáwọn wọn yìí tọrọ lọ́dọ̀ ẹnìkan pé kó ṣe rúkìá fáwọn wọn lè ṣe rúkìá fún wọn láì jẹ́ pé wọ́n tọrọ wọ́n lè ṣe rúkìá fún wọn láì jẹ́ pé wọ́n tọrọ ṣùgbọ́n wọn ò ní tọrọ lọ́dọ̀ ẹnìkan pé kó ṣe rúkìá fáwọn àwọn náà sì lè ṣe rúkìá fẹ́ lónìí ṣùgbọ́n tó ní wọn yàtọ̀ ó ní pé wọn torí pé ìmọ̀ tọrọ rúkìá lọ́dọ̀ ẹnìkan yatanaqadu ma'a tamami tawakkuli ala Allah torí kọ́ tako ìbọ́lọ̀mọ̀ bá dúró ní ìbọ́lọ̀mọ̀ dúró tó pé torí àwọn òní tọrọ lọ́dọ̀ ẹnìkan a sì ti mọ̀ pé lédè lárúbáwá al-alif wa sin wa ta tadullu ala at-talab la yastar'u wọn kì í tọrọ lọ́dọ̀ ẹnìkan níbi kó serú kí á fáwọn ẹlẹ́kẹ̀tì wọ̀láyé tẹ̀wọ̀ wọn kì í fi irin gbóná mára láti fi sòógùn àárẹ̀ tí ń dà wọ́n láwọn. ẹlẹ́kẹ̀ta wọ̀láyé tọkọ yẹ̀wò wọn kì í gbọ́ wọn asán lásán gbọ́ ohun asán bí kò sọ pé àwọn ọjọ́ kan bẹ nínú ọ̀sẹ̀ tá a gbọ́dọ̀ wẹsẹ̀ àbí kò sọ wípé tó o bá kọsẹ̀ kan pàtó báyìí níbi tó ń lọ ó rìn àbí kéèyàn sọ yìí pé tó bá ṣe pé irú èèyàn kan báyìí lọ́kọ́kọ́ sẹ̀mí lọ́wọ́ tí mo bá fi lè ṣe ìsìnkówó lọ́dọ̀ rẹ̀ òkùtọ́ ọba mi lọ́jọ́ náà gbogbo orí ìtọ́pọ̀ láwùjọ ìwà àwọn ìgbàgbọ́ ohun asán lásán yìí wa ala rabbihim yatawakkalun ètòjà kò ní gbogbo ẹni gbólú ẹlẹ́dàá wọn kọ́ òní wọn bá dúró apákan nínú àwọn èèyàn o láyé sọ̀rọ̀ kó yẹn wọn kì í tọrọ wọ́n yìí ṣe ń lo gbàgbà níbi sallallahu alayhi wa sallam tó ń sọ fún wa pé ma anzala Allahu min da' illa wa anzala ma'ahu dawa' ọlọ́wọ́n bọ̀ sọ àárẹ̀ kan kalẹ̀ àyàfi kó jẹ́ pé ó tún sọ òògùn rẹ̀ kalẹ̀ alimahu man alima wa jahilahu man jahila ẹni tó mọ̀ọ́mọ̀ ó sì pamọ́ sí ẹni tó pamọ́ sí ń sẹ́yìn náà torí ẹ̀ èèyàn ọgbọ́dọ̀ fi ti nígbà tó ti dájú pa àkókò àwòrán máa lo oògùn tí máa ń ṣe wa á lo oògùn ṣe tí ń ṣe wá ṣé ti mà wípé ọlọ́run ti mọ̀ bó lówó bò ní lówó náà èyí ti rí tọ̀nù lọ sọ́jà lójoojúmọ́ tó o jókòó kanu yàrá rẹ̀ ìjọba ọlọ́run ti mọ̀ bó ti mọ̀ bó ní bímọ kí ló dé tó fẹ́ yàwó tó o kúkú dúró kọ́ ọmọ ọjà bọ́ láti tí àwọn èmi wọn ló tún darú pákọ lò ọkọ yìí tí o tún ní kọjú sí mi nà ó a ò fẹ́ lọ́mọ láyé yìí ìbára náà fẹ́ di bàbá mọ̀ tó eléyìí túmọ̀ sí pé pàápàá olúwa dúró kọjá kó al-ittikhadhu bil asbab ká lo àwọn sábàbí eléyìí ti ṣẹlẹ̀ àmú wa làákín bí sọ Allah taj'ala ma laysa bi sababin sababa ni pé njẹ́ èsì sábàbí ọ̀gbọ́dọ̀ sọ́ọ́ ike ká lóògùn sẹ́yìn tí ń bá ń ṣe wá lópin ìgbà tó kùn tá a fẹ́ lòyún kò bá ti jọ́ka nínú tọ́lọ̀ wọn bá ṣe lé wọ̀ ìtọ́lọ̀ wọn bá ṣe lé wọ̀ kò sí ìwòsàn tiwa lára rẹ̀ o wọn á kí àgbo fún ọ wọn ló gbogbo lẹ́ẹ̀fì papọ̀ ọgbọ́dọ̀ mú o erékẹ́ mùsùlùmí ni wọ mùsùlùmí ni ọ ògógóró tó mú yín ògbégbó yìí tọ́lọ́ ń bá kọ́ kó kù wá kú wá tó jìyà dípò tó mutí torí ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní inna allah lam yaj'al shifaa ummati fi ma harrama alayha ọlọ́run ọba ẹlẹ́dàá kò fi ìwòsàn àlùmọ́ mi sára tó ṣe léwọ̀ fún wa. bákan náà ògùn táwọn lò tí tí máa ń ṣe wá kò gbọdọ̀ jẹ́ gbìn o bí kò kí àgbo fún yàn wọn á ní kó tọ̀ sí ìtọ̀ àti tọ̀ òun lọ gbọdọ̀ tọ̀ sí ẹni ó jẹ́ ká gbòyàn ṣiṣẹ́ ọ̀ gbọdọ̀ mú mú kó mọ̀ ọ́ nítorí pé tó bá ti dẹ́gbin wọn kì í fi sóògùn nínú Islam ọlọ́run bá ló fi àárẹ̀ sí ọ ọlọ́run bá náà ló sì ṣe lófin gorí ahán níbi sallallahu alaihi wasallam fún gbogbo àwọn kan wọ̀nyẹn ọ̀gbọ́dọ̀ fi sóògùn. bákan náà ìgbẹ́ akramakumullah ọwọ́ àwọn àdẹ̀gbẹ́ pékin a'udhu billah Islam ọgbà fún akásí báyẹn bákan náà ẹ̀jẹ̀ wọn lọ́ọ́ fà abẹ́fẹ́lẹ́ ó fi tọ́ra rẹ ọwọ́ àtọ́ ẹ̀jẹ̀ sí nǹkan ẹ̀jẹ̀ sí kí ni máa jẹ̀jẹ̀ a'udhu billah ọlọ́run bá ṣe lé o bákan náà gbogbo tó bá tako àtọ̀hìn gbogbo tó bá tako àtọ̀hìn èèyàn fi sóògùn bíi dán islam ọgbà táwọn akéwì dán pàfin wo àfi wá ìwòsàn ọ̀tọ̀ nínú òfin ẹ̀sìn islam bákan náà ṣe jẹ́ tó jẹ́ pé gbogbo àwọn kẹtí ọ̀tọ̀ ra wọn lọ́mọ ẹ̀jẹ̀ tó máa jẹjẹ kújẹ ọ̀tọ̀ nínú òfin ẹ̀sìn islam bákan náà òní bolóboló kọ́ ajẹ́ pé sọ́ọ̀sì ni wọ́n máa gbé ọ lọ pé kìnnì pé kìnnì tẹ́yìn òfin lọ kókó burúkú yọ lọ kú síbi tí ọ̀dà àwọn àtúbàbá imam wọn lẹ́nu ìgbà gbogbo ẹ̀sìn sọ láti sí lára wọn ní ìbò lọ́wọ́ wọn ní sọ́ọ̀sì wọn ti ń gbé sọ́ọ̀sì church for what? àlẹ́ ìsàwọ́ jùlọ mùsùlùmí yà á sí mùsùlùmí ni wọ́n ní mùsùlùmí ni kí lọ́ọ́ á gbé lọ church lórí rẹ̀ ẹ sọ́sọ̀ láti ṣe sí àwọn èèyàn lára o ó méje kó dáràn lẹ́nu àti sọ láti sí lára o torí ẹ eléyìí jẹ́ bá gbogbo tó lọ sí ilé wọ̀ á gbọ́dọ̀ fi sọ̀gùn ìtọ́lọ́ ọba sí lẹ́tọ̀ mélòó la ti lò nínú rẹ̀ tó fi wá dé parí wọ̀ ẹni ìwòsàn tó wá sẹ́kù sí. tá a bá wá rẹ́ nìkan tá a lọ bá nígbà tí wọ́n sọ fún wa kọ́ mọ̀ nípa ìṣègùn eléyìí tí ò takùtà náà tí ò takùtà Nabi sallallahu alaihi wa sallam mẹ́díkù dọ́kítọ̀ ní ìgbà tá a wá lọ sọ́dọ̀ rẹ̀ lọ́ba bẹ̀rẹ̀ sí ní kan abẹ́rẹ́ ìpọ̀ fún wa àṣekù tiẹ̀ mà nípa mẹ́dísìn làbábá bẹ́ẹ̀ onítọ̀ ń dáràn nínú òfin ṣẹ̀ríà ọwọ́ nínú àdìsí anábì sallallahu alaihi wa sallam oní man tatabbaba walam yu'lam minhu tibun qabla dhalik fahuwa damin gbogbo ẹni tó bá act as a medical doctor tí o sì perfect nípa medicine tí nǹkan kan bá fi taara oògùn tó kọ fún yàn àbí tọ́jú tó ló ń ṣe fún yàn ṣe yàn yọ dàn. tẹ̀lé ìtumọ̀ sí wípé mọ́kànlérò gbígbà tó láti sí chemist àbí tó rówó láti sí dispensary àbí hospital gan kọkàn rò pé gbogbo èèyàn náà lọkàn lè máa kún tó bá dájú tó hàn yín kó o mà nípa sẹ́yìn nítorí bá fi sẹ́nìkan ọ̀dà fún táwọn ẹ̀rọ wá sí wa táwọn ẹ̀rọ bá burú kò sí bó ṣe lè burú tó tọ́tọ́ sí wa nínú òfin ẹ̀sìn Islam pé ká tọrọ kú o kò sí bó ti ṣe lè burú tó tá tọrọ kú ìsọkúsọ ni pé kú yájẹ ẹ̀sìn lọ tó ọmọ tó bá lẹ́yìn kù ni ó lè jẹ́ pé táńdì lọ fẹ́ sá fún láti lọ kó sínú tàǹdìtàǹdì torí ẹ anabi sallallahu alayhi wa sallam onílà yatamanna ahadukum al-mawta li durrin massa ẹnìkan ní ọgbọdọ tọrọ kú nítorí ìlera kan tí ń ṣe o tó bá dé ipe kò sí tàbí ṣùgbọ́n ipe ìsẹ̀mí fẹ́ máa sùn etí ọmọ sọ ni pé allahumma ahyini ma damat al-hayatu khayran li wàlámítìní máa àlẹ́mìtẹ́lì mọ́tà xeyìrànlé ọlọ́njẹ́ kí n máa bẹ láyéláyé ó pin ìgbà tó bá ti máa yí pé ìbẹ láyéláyé ló lóore jùlọ fún mi gba ilé mi sọ́dọ̀ ní ìgbà tó bá ti máa yí pé ikú òun ló lóore jùlọ fún mi bẹ́ẹ̀ ni mùsùlùmí ọ̀mà sí i ìsìká tẹ́ntì nǹkan sí ọba gbọdọ̀ tọrọ kú àwọn tá ń tọ́jú rẹ̀ ńkọ́ àgbọdọ̀ bá tọrọ kú o bẹ́ẹ̀ nìkan kan tọrọ kú torí ẹ̀ lábẹ́ òfin ẹ̀sìn Islam ọ̀tọ́ ká lọ bá àwọn medical doctor pé ẹ̀dá fẹ́ sànú bàbá lọ́nà o torí pé nínú medicine tó máa ní ẹ̀ sànú ẹ̀ ó túmọ̀ sí pé ẹ̀ pa ẹ̀fun lábẹ́rẹ́ púpọ̀ ìrora ikọ́ lábẹ́ òfin ọlọ́run tó bá fi lè gún yẹn lábẹ́rẹ́ bẹ́ẹ̀ ọ̀pá yẹn nìyẹn o ọ̀pá yẹn nìyẹn tó lábẹ́ òfin ọlọ́run wọ́n sì lè pa ọ̀nà ìjẹ́jẹ́ kíkálukú sinmi ká mójútó àárín yẹn wọn kì í sọ pé ẹ sàánú ẹ sàánú ẹ báwo sàánú ẹ nígbà ẹ tọ́jú ẹ ọlọ́run wa ló ní ìwòsàn lọ́dọ̀ èyí sẹ́yìn lẹ́wòsàn èyí ni kẹ́ gbìyànjú tẹ́ lé gbà èyí tẹ́ bá lè ṣe filẹ̀ lẹ́yìn ìgbà tí oníkálukú wa tó ti wá mọ̀ kó mọ́ kò sí tó sẹ́kù bí ká túbà lọ sọ́dọ̀ lọ watubu ila Allahi jami'an ayyuhal mu'minun la'allakum tuflihun ẹ túbà lọ sọ́dọ̀ lọ lápapọ̀ ẹ̀yin olùgbàgbọ́ òdodo kẹ́lẹ́ bá a sórí rẹ̀ agbọ́dọ̀ túbà ká túbà lọ́sàn-án síwájú kílò tó sùn nígbà jọta wà kú ó lè jẹ́ kọ́sán nìkan náà láàrin ìlò ní ṣúgbà wà dátúbà lálẹ́ kó tó di pílẹ̀ ma torí jọ́tí kálukú wà bà kú ó lè jẹ́ pálẹ́ náà lórí ma ìlò ní ma bà láyé ẹni tẹ́mi sì ń bẹ lára rẹ̀ ní túbá ẹni tó bá ti kú ńkọ́ wọn kì í túbá nù sàrí idha kunta fi dunya 'ani al-khayri 'ajizan fama anta fi yawmi al-qiyamati taf'alu nígbà tí wọ́n bá kágara láti ṣèrèrè láyé mi kí ló kó lè ṣe ní ọ̀gbẹ́dẹ àlùkìyàmù tó o bá ti rí ṣe ń bì kò sí tó lè ṣe ní ọ̀gbẹ́dẹ àlùkìyàmù ẹja túbà o kò sínú pé ẹ̀yin bàbá yìí ti dàgbà yín yẹ kẹ́ ẹ máa túbà àwa sì wà léwe rárá o gbogbo wa ni ká túbà kò sẹ́ni tí kò lè wá pa ó ní kálukú sì mójútó àsọtẹ́lẹ̀ rẹ̀ kí lè fẹ́ sọ nípa ẹni tẹ́ ẹ jẹ lówó ẹ̀kọ́ lẹ̀ ẹni tó jẹ yín lówó ẹjọ́ bẹ̀ lápọ̀ lẹ̀ nítorí pé ẹ lè pé ọ̀pẹ̀ bọ́yá ẹ lè pé ọ̀yà kọ̀pẹ́ fún yín àbí fẹ́ni tọ́jẹ́ yín lówó àbí ẹni tẹ́yìn jẹ lówó torí rẹ gbogbo ẹ gbọ́dọ̀ wà lápọ̀ọ́lẹ̀ àpọ̀ọ́lẹ̀ ẹ̀wẹ̀ jẹ máa eléyìí bẹnu tọ́nà fi pa wá lásìkò yẹ ká máa sùn láì jẹ́ pàpọ̀ọ́lẹ̀ wa ń bẹ lábẹ́ ìrọ̀rí wa kò yẹ ká sùn láì jẹ́ pàpọ̀ọ́lẹ̀ wa ń bẹ lábẹ́ ìrọ̀rí wa káwọn bá fún àwọn ẹni tá a fi sílẹ̀ ní igbó dídí sán tí àpọ̀ọ́lẹ̀ bá ń bẹ yọ̀rọ̀rùn fún wa àpọ̀ọ́lẹ̀ táwọn fún ara wa kọ́ọ̀lẹ̀ nípa ẹni tá a jẹ lówó kò bùkátà ẹlẹ́rìí ṣùgbọ́n àkọọ́lẹ̀ táwọn akọọ́lẹ̀ nípa ẹni tí ọjẹ́ wa lówó ó bùkátà kápẹ́lágájá náà sì mà sí ọ̀rùkọ àfúrà bẹ́ẹ̀ torípé tèmi bá sọ pé mo jẹ̀yàn lówó eléyìí wọ́n ń pè ní al-iqrar mo jẹ́wọ́ pé mo ṣe nǹkan báyìí téèyàn bá wá sọ pé mi mo ṣe wọn ò ní pé ta ni ó jẹ́rìí fún ọ jẹ́rìí fún mi pé kí ni tèmi mi mo sọ pé mo ṣe. والإنسان لا يقر على نفسه بما يعود عليه بالضرر إن يقف وراء رئيسه المسلم تتوكو لربا باتم واسا كما تعلو وتتو أما تم واسا كما تعلو البينة على المدعي oni láti mú ẹ̀rí wá dáàfì màkìló dùdú wọn jẹ ọlọ́wọ́ torí pé táàbà kọnu sí tó ń bá sọ pé kò rí bẹ́ẹ̀ á lè pe àwọn ẹlẹ́rìí tí bàbá wa ti tọ́ka sí á lè pè wọ́n wá pé eléyìí pàtàkì o ó túmọ̀ sí pé gbàtà máa ń yára wa lówó bàbá àjọmọ ló fẹ́ yáwó lọ́dọ̀ bàbá bàbá àti bàbá ló fẹ́ yáwó lọ́dọ̀ ọmọ yā ayyuhalladhīna āmanū idhā tadāyantum bidayn ilā ajalin musamman faktubū. ẹ̀yin olùgbàgbọ́ òdodo ní ìgbà tẹ́ wá yáwó títí di ìgbà tẹ́ tó dá fúnra yín ẹ̀kọ́ lẹ̀. àkọọ́lẹ̀ yìí wọ́n pàtàkì nítorí pé ikú rẹ̀. tán á fàkọọ́lẹ̀ gbogbo eléyìí nínú àsọtẹ́lẹ̀ wa tó ti yẹ ká sọ pàtàkì jùlọ òun náà ni àsọtẹ́lẹ̀ nípa àwọn ọmọ wa kéékèèké àwọn èyí tó ṣe kó ṣeé ṣe nígbà tá a bá kú tá a lọ kékeré láàfin wọn sílẹ̀ ẹ kọ àkọsílẹ̀ pé ẹ̀yin ọmọ mi tó dàgbà o àyìnbá àmà tí wọn bá kú káwọn kéékèèké inú yóò tó dàgbà wọn dọ́wọ́ yín o àmójútó wọn dọ́wọ́ yín o ẹ má pa wọn tì o ẹ má fi wọn lẹ̀ fún ìyàjẹ o ẹ má sọ wọn di ọmọ tó ṣe é pé ẹ wàá fi wọn sílẹ̀ fún aráyé tọ́jú o tó gbogbo eléyìí èèyàn sọ àsọtẹ́lẹ̀ rẹ̀ fáwọn ẹni tí ó fi sílẹ̀ àwọn táwa wà lọ́dọ̀ ẹni tó ṣe pé àmì pé ń pọ̀ka kú lọ́wọ́ ọ̀hún lára rẹ̀ àwọn táwa wà ń bẹ àgbọ̀dọ̀ fẹ́nu sọ̀sọ́kúsọ àgbọ̀dọ̀ fẹ́nu wíwèkúwe o àwọn ọ̀rọ̀ tó dáa tó dáa ló yẹ kó máa jáde lẹ́nu wa ọ̀rọ̀ tó dáa tó dáa ló yẹ kó máa jáde lẹ́nu wa pé àríwé eléyìí rí ọlọ́run àgbà wá o wá bàbá ọlọ́run mẹ́ta lórí ibú ẹ má sọ̀sọ̀kúsọ ọ̀rọ̀ tó dáa ní kẹ́ ẹ má sọ̀rọ̀ inshallah kò sí ìfòyà kò sí èmi kàfẹ́ yìí pẹ̀lú ògbó ọlọ́run màmá mi ẹ bá dáadáa pàdé lọ́dọ̀ ọlọ́run síbẹ̀ yìí lẹ́ni tó ṣe wípé ẹ kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ mọ́ṣáláṣí làwọn ẹrú ọlọ́run tó ṣe sọ látọ̀ ìyẹn tí màmá bá kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ ẹ yà tètè kọ́ ní ìsìn o síbẹ̀ yìí lẹ́ni tó ṣe wípé tí rọmọdán bá dé títí tí rọmọdán ó fi parí gbogbo àwọn aláìní lẹ́ẹ̀ máa dá díẹ̀ sínú fún tẹ́ẹ̀sì béèrè kẹ́nìkan dúpẹ́ àbí tiẹ̀ yìnyín ẹ bá dáadáa pàdé lọ́dọ̀ ọlọ síbẹ̀ yìí lẹ̀ jẹ́ kókun ẹbí yín ọjà síbẹ̀ yìí lẹ̀ gbìyànjú títí sáwọn ẹbí yín sọ pé àwọn fẹ́ rẹ pọ̀ ṣé bọ́lá àánú ọlọ́run lẹ́yìn náà ìyànjú tẹ̀yìn gbà ní òtítí kókun ẹbí yín ọjà ẹ bá dáadáa pàdé lọ́dọ̀ ọlọ́run máa mi síbẹ̀ yìí lẹ̀ máa jí lóru tẹ́ ẹ máa jí ṣe tàájò ní gbogbo òru tẹ́ ẹ máa bẹ lọ́run tẹ́ ẹ sì ń fi àwa náà sójú ọ̀nà tó dáa a ọ̀rọ̀ yóò ní já sábúrú níwájú ọlọ́run bàbá mi gbogbo ọ̀rọ̀ nǹkan wọ̀nyí nígbà tí wọ́n máa ń sọ fún un torí pé kí ni jama nígbà tá a lágbára tá a gbádùn agbọn àbẹ̀rù ọlọ́run la gbọ́dọ̀ jẹ́ ọ tẹ̀wọ̀n nínú sẹ̀mí wa ṣùgbọ́n ní ìgbà tí ikú bá dé agbọn aràn kan kí ọlọ́run la gbọ́dọ̀ jẹ́ ọ lágbára nínú ọ̀rọ̀ wa torí kámábà jẹ́ni tí ó pàdé ọlọ́run lẹ́ni tó ti já kan níbi ìkẹ́ ọlọ́run ìdínú tó fi jẹ́ pé a máa sọ dáadáa fẹ́ni tó jẹ́ pé ń pọ̀ kakú lọ́wọ́ àwọn agbìyàn torí pé ó wá nínú àdìtà nàbì Muhammad sallallahu alayhi wa sallam etí ìmá Muslim bí dáadé ó ní idha hadartumul marida awil mayyita faqulu khayra fa innal malaikata yu'minuna ala ma taqulun. tẹ́ wá sí ọ̀dọ̀ ẹni tí ń sáré àbẹ́ni tí ń pọ̀ káàkú lọ́wọ́ ọ̀rọ̀ rere ní kẹ́ máa sọ lẹ́nu o torí àwọn máa ṣe ámì sí gbogbo tẹ́ máa sọ. torí ọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ dáadáa ní kẹ́ máa sọ jáde lẹ́nu irú ẹni táwa rí pé ń pọ̀ka kú lọ́wọ́ yìí á nù ní gbólóhùn la ilaha illallah torí àdìsá nàbì sallallahu alayhi wa sallam eléyìí tí Imam Muslim gbé jáde ó ní laqinu mawtakum la ilaha illallah ẹnu àwọn òkú yín ní gbólóhùn la ilaha illallah torí pé man kana akhira kalamihi la ilaha illallah 'inda al-mawt dakhala al gbogbo ẹni tó bá gbé la ilaha illallah ìlógún kẹ́yìn nígbà tí ikú dé yọ wọ àlùjánnà torí rẹ̀ ẹnu wọn ní la ilaha illallah báwo láti ṣe nu wọn a sọ yìí pé ìwọ alágbájá sọ pé la ilaha illallah eléyìí jọrọ apá kan nínú àwọn olùmọ̀ ìwọ alágbájá sọ pé la ilaha illallah lọ́nà tí ó fi jẹ́ pé nítorí sọ kẹ́yìn náà ni la ilaha illallah àwọn kan tí wọ́n sì pọ̀ nínú àwọn olùmọ̀ àwọn ní kì í àwọn máa sọ la ilaha illallah la ilaha illallah aṣọ tí ó rinlẹ̀ tó náà bá gbọ́ kò ní máa bá hàn tó náà sì gbé tó náà sọ pé la ilaha illallah àwọn olùmọ̀kejì sọ pé ìdí tá a fi ní dojú rẹ̀ kọ́ sọ pé ó ní pé gbìyànjú bá ń sàárẹ̀ táàrẹ̀ ìsìn burú bẹ́ẹ̀ lọ kò ní fẹ́ kú àsìkò tẹ́ ẹ máa ń sọ pé sọ pé la ilaha illallah níjọ́ bẹ̀rẹ̀ sí ní ronú ókè ẹ̀ ń sọ pé màá kú bá kò tí ì yá ipò ọdún ọdún kan ni pẹ̀lú pé gúnugún ọ̀gbọ́dọ̀ kúléwé ìran àkàlàmọ̀gbò kan onísàlàyé lẹ́gbẹ̀rún ọdún wọ́n gẹ́gẹ́ bí gúnugún wọ́n gẹ́gẹ́ bí ọmọ àrùn àkàlàmọ̀gbò kò wá ní wígbólóyún ìdí inú tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ibi tí wọ́n ti sọ pé kọ́sọ́láyà ẹ̀ lọ́mọ́ ló ti wígbólóyún burúkú ọ̀fẹ́ máa fi kú dẹ́rù bàmí kọ́ ọ̀fẹ́ máa fi kú dẹ́rù ní kú bá sì dé. gbọ́dọ̀ máa sọ pé la ilaha illallah ó súnmọ́ kò náà wí. ọ̀rọ̀ táwọn Nabi sallallahu alaihi wa sallam ń sọ gbogbo ẹtú wáyé pé la ilaha illallah ló wí káyìn tó fi kúrò nílé ayé bí yọ wà lìjànà apá kan nínú àwọn èèyàn tó sì gbọ́ yìí o. àwọn ròyìn pé gbogbo ẹni tó bá ti sọ la ilaha kò bá tiẹ̀ jọ́ dára yọ wà lìjànà rárá o àfikọ́ jẹ́ mùsùlùmí sẹ́bẹ̀yìn mọ̀ pé la ilaha illallah miftahul janna wa ma kullu miftahin yaftahu kulla quflin kọ́kọ́rọ́ àlìjáná ni ṣùgbọ́n kìí ṣe gbogbo kọ́kọ́rọ́ ló lè ṣí gbogbo àgádágodo eyín wọn gbọ́dọ̀ dọ́gba téyín wọn bá dọ́gba ọkàn ọpẹ́ ń di àgádágodo torí ẹ̀ la ilaha illallah èèyàn gbọ́dọ̀ pé ṣòrótù rẹ̀ téyín wọn bá محبة وانقياد والقبول لها وزيد ثامنها الكفران منك بما سوى الإله من الأوثان قد أولها àfi káwọn mẹ́tẹ̀ẹ̀mú yìí ó pé sára rẹ̀ èyí tó túmọ̀ sí kékeré sí gbogbo nǹkan láti ṣàlàyé á tún máa béèrè lọ́dọ̀ àwọn àfa wọn ka ṣùrùtù la ilaha illallah fún wa ẹ dákun ẹ ṣàlàyé rẹ̀ fún wa lẹ́kọ̀ọ́ sí wẹ́wẹ́ ìdánilẹ́kọ̀ọ́ mi ìtúnlẹ̀ lẹ́yìn. tọ́ la ilaha illallah ọ̀nbẹ nínú àwọn èèyàn ni tó wí káyìn ṣùgbọ́n tí ò ní wà lìjánà wọn ni gbó ń bẹ firawuna ni abẹ́yẹn ọmọ tí firawuna sọ ni wọn ni amẹ́ntu ala ilaha illa alladhi amanat bihi banu isra'il wa minal muslimin èmi á gbà wáyé o igbe kò sí ọba kan tó láti fòdodo jọ́sìn fún àyè àfi Allah èyí táwọn ọmọ Israẹli gbàgbọ́ èmi náà wàá dọ̀kan nínú àwọn mùsùlùmí wáyé ọlọ́run ní kọ́ ọlọ́run dá lóge aláàánú ọkọ̀ dà aṣọ ìtọ́kọ̀wé ìgbà yìí láàárọ̀ èyí ti rí tọ́fà kíkọ́rí tẹ́lẹ̀ kò wúlò fún kò wúlò fún ọlọ́run dákun mẹ́sẹ̀ bẹ́ẹ̀ bá wà ó torí ẹni tí ò ní wúlò fún àwọn náà làwọn tó jẹ́ pé wọ́n dá dúró papọ̀ mọ́ sápà wọn ò jẹ́ sakala wọn ò jó sokolo sakasoko ni wọ́n ń bá ká wọ́n ṣe islam díẹ̀ wọ́n pa islam ti díẹ̀ wọ́n láwọn ọmọ ibi tí wọn làwọn ọmọbi tọ́nà wà sẹ́yìn ọmọbi tọ́nà wà bẹ́ẹ̀ mọ̀ àmọ́ ọlọ́mọ dàrú wọn alọ́ ọ̀hún sí wa gbangba inna dina inda Allahi al-Islam torí de eléyìí la ilaha illallah yẹn kì í ṣe gbogbo ẹni tó bá wí iná ni ó wà aljanna tààràtà kámẹ́sì ọ̀rọ̀ àdìsá kámẹ́sì àdìsá nàbì bọ̀ káyipọ̀ wí káyì ọwọ́ àpò láyé kò túmọ̀ sí pé aljanna tààrà kò túmọ̀ sí rárá torí pé ẹgbàá wọ̀rọ̀ yìí àlékún bẹ lórí rẹ̀ lọ́dọ̀ imam ibn hibban rahimahullahu ta'ala àlékún yà wá báyìí pẹ̀lẹ́kinu mawtakum la ilaha illallah man kana akhira kalamihi la ilaha illallah inda almawt dakhala aljannata jannata yawman min addahar dakhala aljannata jannata yawman min addahar wa in asabahu qabla dhalika ma asabah. so kaka gbọ́ pé ẹnikẹ́ni tó bá gbé la ilaha illallah ló wí jáde láyé yóò wọ àlùjànnà lọ́jọ́ kan kódà kó ṣe pé ohun tó ṣẹlẹ̀ sí ti ṣẹlẹ̀ sí náà rògbé yẹ wa yẹn ni pé kápó ti kọ́kọ́ lọ́ọ́ ṣe nánà kò ní í ṣègbè sínú náà kò ní í parun sínú náà yọ pàpà wà àlùjànnà lọ́jọ́ kan náà ok ọwọ́ àlùjànnà tààrà bó láṣẹ kí okú oríire. ọkọ̀ọ̀kọ̀ wọ nana kó tó wà àlìjáná bó láti kí o náà ẹ kú oríire ni ẹ kú àkóyọ ọlọ́run ọwọ́ àwọn ọ̀nàkọ̀jáde má à gbogbo orí ibú nù ọlọ́mọ ṣe bẹ́ẹ̀ fà wá torí ẹ̀ ló ṣe jẹ́ pé tó bá kú mùsùlùmí tí má nana látàrí àwọn tó wà kò ní ṣègbè sínú yọ padà kan iná wọn ti ń bọ̀ kókó wọn rí nígbà tó bá sá ti wà àlùjẹ́nà torí pé ẹni tí tó bá fò náà sínú àlùjẹ́nà lẹ́ẹ̀kan náà tó tún yọ jáde pé tó jìyà rí yóò lòun jìyà rí lẹ́yìn tó gbé náà ní ti ń bọ̀ tó ń torí ẹ̀ ọlọ́dà kò má sàwà lọ́mọ ẹ̀ náà ó wà nínú àdéhùn kan wípé iqra'u ala mawtakum surata yasin ẹ má ká yasin sáwọn òkú yín lára àdìsí yìí ọjọ́ àdìsí kan tó ṣe pé ọgbàdúgbajà lọ́dọ̀ àwọn èèyàn wọn a máa wí láwùtún wí àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríyà wọn pín sọ́nà méjì nípa pé sọ́fẹsẹ̀ rinlẹ̀ àbí ọ̀fẹsẹ̀ rinlẹ̀ tó bá fẹsẹ̀ rinlẹ̀ bó o láṣẹ lò tí o bá sì fẹsẹ̀ rinlẹ̀ kò síbi tá a ti lò lọ́dọ̀ alimami Malik rahimahullah àtàwọn ẹni tí wọ́n fara mọ́rọ̀ rẹ̀ wọ́n sọ pé àdìsí yẹn ọ̀fẹsẹ̀ rinlẹ̀ rárára ni pé ẹ máa ké súratu yasin sáwọn òkú yín lára kọfẹsẹ̀ rí lẹ̀ lọ́dọ̀ imaamu ahmed ibn hanbal àtàwọn tó fara ma ó ní hadithun hasan hadithi tó jẹ́ kó fẹsẹ̀ rí lẹ̀ ṣùgbọ́n kò kò lágbára tó sahih so ṣùgbọ́n àwọn ètò pọ̀jù nínú àwọn olùmọ̀ wọn ní kò fẹsẹ̀ rí lẹ̀ hadithi yẹn wọn ní kò fẹsẹ̀ rí ahmed tó lọ́ fẹsẹ̀ ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ tiẹ̀ òní kékeré sí ìgbà tá a bá kú o kì í ṣe lẹ́yìn gbàtà bá kú iqra'u ala mawtakum ay iqra'u ala man ihtadir ẹ máa kà sẹ́ni tí ń kọ̀ ká kú lọ́wọ́ dúró ẹ̀ ló ṣe jẹ́ pé Ahmad ibn Hanbal àsìkò tó ń kọ̀ ká kú lọ́wọ́ ọ sọ fún ọmọ rẹ̀ Salih oníwà ké súratu Yasin lẹ́gbẹ̀ẹ́ torí pé lọ́dọ̀ tí asọ́gbà dìtì yẹn hadithun hasan so eléyìí túmọ̀ sí pé àdìtì yẹn àlè má fi sẹ́rí torí pé àwọn olùmọ̀ pọ̀jù nínú ẹ̀sìn Islam wọ́n sọ pé kò sékìní kò fẹsẹ̀ rìn lẹ̀ ẹni tó sì sọ ipò ṣe fi sẹ̀rí lọ́dọ̀ tó ìtumọ̀ rẹ̀ ni pé kó tó di pé ó kú kìí ṣe pé lẹ́yìn ìgbà tó bá kú o ǹjẹ́ lẹ́yìn ìgbà tí a ti rí pé èèyàn pọ̀ ká kú lọ́wọ́ ó sì súnmọ́ ipò lè kú ní ìgbà yòówù sísìn sáàtù dojú rẹ̀ pàlùkébìlà ni àbá ní dojú rẹ̀ pàlùkébìlà àdéhìí tó wá nípa pé dojú rẹ̀ pàlùkébìlà òun náà fẹsẹ̀ rìn lẹ̀ kò fẹsẹ̀ rìn lẹ̀ torí rẹ̀ Sa'id ibn rahimahullahu ta'ala ọ̀kan nínú àwọn aṣíwájú nínú àwọn olùmọ̀ àwọn tàbí'í àgbà nínú àwọn olùmọ̀ madina anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní rárá o àní tìtorí pé yẹn pọ̀ kakúlọ̀ ká dojú rẹ̀ kàlùkébìlà aleisal mayyitu mura'an musliman ségese mùsùlùmí tẹ́lẹ̀ náà àbúrò tún sẹ̀sẹ̀ máa dojú rẹ̀ kàlùkébìlà tẹ̀mí mùsùlùmí ni ẹ̀fisílẹ̀ ẹ̀fisílẹ̀ bó ṣe wà kó sọ láì síbẹ̀. tó bá jẹ́ pé ẹni tí pọ̀ kakúlọ̀ ọba jẹ́ káfíìrì ńkọ́ kìí ṣe mùsùlùmí sáà lè lọ bá lásìkò tí ń pọkọ àkúlọ wọn ní baba imam ẹnìkan máa ń pọkọ àkúlọ ládùúgbò ṣùgbọ́n kìí ṣe mùsùlùmí sọwọ ayé kẹ ẹ dáhùn òwúrú kẹ ẹ dáhùn ẹ lọ bá ẹni tí ń pọkọ àkúlọ tó ti káfíìrì ẹ lọ bá ṣùgbọ́n tẹ̀yìn ó ti torí rẹ lọ bá ni pé ẹ fẹ́ sàlàyé ẹsẹ islam fún bọyọ náà lè sàánú rẹ gbọ́wọ́ yín kọgbà islam nígbà tó kú dẹdẹ kọjá dé kúrò láyé ní ẹ bó ṣe wá nínú hadith ibn Mas'ud radiyallahu anhu wa nabi sallallahu alayhi wa sallam olùsèse kọ bẹ nínú àwọn èèyàn ẹni tó yẹ pé láti bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀ iṣẹ́ àti wọná ni ọmọ ẹsẹ yọ wá kú dẹdẹ kọ wọná náà ló di wọn àgbọn ọkàn yọ bá ṣiṣẹ́ ọmọ àlùjánnà ẹni àkọọ́lẹ̀ ọgbà wájú máa lọ ṣiṣẹ́ ọmọ àlùjánnà yọ bá ṣiṣẹ́ àlùjánnà wẹyìn lọlọrun fi ṣe sábàbí rẹ̀ anabi ṣe déédéé ìgbà tí ọmọ yẹn ń sáré ọbẹ̀ wò nígbà tí ń sáré tẹ̀wọ̀ anabi wa sallallahu alaihi wasallam anabi ìsàlàyé àkókò nàkí káfìrí ní sáré anabi bẹ̀ wò mùsùlùmí sì ń sáré ìwọ ọbẹ̀ wò sọ́dá bẹ́ kò kúkú dá bẹ́ ẹlòmíì burú kọjá bìkẹ́ àfọ mùsùlùmí ní sáré fa yóò lòun lè bẹ̀ wò ohun àti àwọn ọjọ́ sí ọ̀tẹ́ ńdọ́jọ́ kú ni sọ́sì dá bẹ́ káfìrí ni ọmọ lànàbì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ wò nígbà tí ń sáré bàtà nàbì wà á dọ́dọ̀ rẹ̀ ànàbì wà á sọ pé kọ́mọ yẹn kọ́ sọ la ilaha illallah ọmọ yẹn bá wojú bàbá rẹ̀ sílẹ̀ ti mà kullu mawludin yuladu ala al-fitra fa abawahu yuhawwidanihi aw yunassiranihi aw yumajjisanihi wọ́n dá wa lórí àdàmàkájẹ́ mùsùlùmí àwọn bàbá ni wọ́n sì kálukú lọ́nà láwọn tó sì náà láwọn tó sì náà tọ́ torí ẹ ọmọ wa wojú pátá lóbi kọsọ la ilaha illallah bàbá bá sọ pé ọtẹ Abul Qasim gbọ́dọ̀ sí bàbá Qasim lẹ́nu sọba yẹn lọmọ bá sọ la ilaha illallah anabi sallallahu alayhi wa sallam wani alhamdulillahi alladhi anqadhahu minan nar wọ́n dúpẹ́ fọlọ́n tó gbà kúrò níbi àtiwọ́nà alimami Bukhari ń lọ gbà torí pé arákùnrin ikú lẹ́yìn kò sí sọ láti fọlọ́ wọn bá rí yóò sì wà àlìjáná abẹ́rẹ́ nǹkan mẹ́rin bọ́lọ̀ wọn bá ti ṣe wọn sọ láàrẹ̀ fẹ́ni tó bá wí tó bá fẹ́ ni lẹ́yìn ìgbà tí wọn bá ti wá kú tán kí lójúṣe wa lẹ́yìn ìgbà tó bá ti kú ojúṣe wa òun náà ní ká pa ẹyinjú rẹ̀ dé ẹyinjú rẹ̀ méjèèjì ká pa dé ká wá ṣàdúrà ó wá nínú hadithi ummi salama radiyallahu anha ó lànà muhammad sallallahu alayhi wa sallam ó wọlé bá abu salama. lẹ́yìn ìgbà tí abu salama ti ṣaláìsí ìyẹn ọkọ tiẹ̀ nígbà yẹn ó ṣaláìsí lẹ́ni tí ojú rẹ̀ tọ́ràn kalẹ̀ bàtà anabi wọlé anabi wa gba ẹyinjú rẹ̀ dé anabi wa ni inna ruha idha qubida dájúdájú tẹ̀mí bá ti lè bọ́ lára o ẹyinjú máa tẹ̀lé ẹ̀rí pé gbogbo òkúta bá rí ẹyinjú rẹ̀ ọmọ àwòké ni ìyẹn ni pé ń ẹ̀mí rẹ̀ lọ ó sì ń lọ fẹ́ fi mí lẹ̀. sallallahu alaihi wasallam ń pa ẹyinjú rẹ̀ dé ìyẹn ni pé ojúṣe ti wà nù àwátá àti apá ẹyinjú apàdé báwọn sì wá rí tànàbí pa ẹyinjú rẹ̀ dé sẹ́mi pé tẹ́ sọ pé nìkan ń sàárẹ̀ ti wá mọ̀ pé imam ẹ̀ní ẹ̀ mú orúkọ tẹ́ ẹ fi lè pe ọlọ́run tọ́nà ó fi dáhùn wọ́n máa ń bàbá imam bọ̀ wọ́n ti ń ṣètìkú sẹ́mi pé ọ̀bẹ nínú léwu ẹni tí wọ́n máa wọ pé ah bàbá imam bá dé yóò so bàbá imam náà bá dé náà bá ní onda ah, onda wọn bá lọ bẹ inna lillahi wa inna ilayhi raji'un sẹ́ẹ̀rí gbólóhùn tẹ́lómi bá gbọ́ ìgbà náà ni ó tó bú sẹ́kún ṣé kí wọ́n ti kú bàbá imam ẹ ṣe sùúrù ẹ jẹ́ àgbà fọlọ́ ẹ jẹ́ àgbà fọlọ́ lásìkò bá tuntun kò sí ọgbọ́n kàtà lè dá mọ́ ẹ jẹ́ ìgbà náà lẹ́nu mi ò tó gbà kó bàtà nàbí sallallahu alayhi wa sallam sọ pé tẹ́mi bá ti lọ ojú tẹ̀lé ni ìgbà náà ni ariwo sọ láti inú mọ̀lẹ́bí Abu Salama nànàbí wa sọ pé la tad'u ala anfusikum illa bi khair ẹ má fẹnu yín sọ kankan àfẹrẹrẹ o ẹ má ṣe pé fúnra yín o láti mọ̀ pé àwọn obìnrin jẹ́nẹ́rálì èpè kọ́ mọ́ ó lè pe igi lẹ́yìn ọgbà wo igi lẹ́yìn ọgbà wo ọgbà sì sẹ́kù sẹ́wọ̀n pé rọ́ọ̀nì irọ́ gidi nítorí pé onígi lẹ́yìn ọgbà tiẹ̀ ọgbà òsìwò tòun túmọ̀ sí pé rọ́ọ̀lọ́ ń pa torí ẹ̀ anábì ni ẹ máa wí kankan àfi ntọ́ da ọ fa innal malaikata yu'minuna ala ma taqulun torí pé àwọn màláíkà wọ́n ṣe ámì lórí ntí ẹ̀ ń bá ń sọ o anábì wa ṣàdúrà yìí gbogbo àná yẹ ká mọ̀ nígbà tá máa ń pẹ̀yìn jó dé pé allahumma ighfir li salama tó bá gbókù kan làwọn ṣàdúrà fún àdàkọ rẹ. warfa' darajatahu fil mahdiyyin wakhlufhu fi aqibihi fil ghabirin waghfir lana walahu ya rabbal alamin wafsah lahu fi qabrihi wanawwir lahu fi rawahu al-imam muslim. wọ́n náà wọ́n bá forí jìn jẹ́ kí ayé rẹ̀ láàrin àwọn ẹni tó fọ̀nà mà wọ́n á jẹ́ni tí ó sẹ́yìn dé lórí àwọn ẹni tí ó fi sílẹ̀ ṣàforíjì fún ìwọ náà foríjì wọn àforíjì wọn náà torí pé ìwọ lolúwa gbogbo àgbáńlá yìí gbàláyè nínú sáré rẹ bá a tàn mọ́lẹ̀ sínú ẹ̀ ilé ìdádúrà tá a ṣe nígbà tá a máa ń pa ojú òkúté gbogbo eléyìí ọ̀yẹ́ ká mójútó orí táwọn ibi sọ̀rọ̀ bá àdùsílà ṣe wọ́n pọ̀ èló lásán fún ní sítábà kan fẹ́ fọ́n nákẹ́lì kan ó lè takùtà ọlọ́nkọ́ takùtà náà ó lè ṣe kídìmọ́ ọdún mẹ́ta lórí pé yóò fún ọ nákẹlẹ ó jẹ baba ńlá yà at the end of the day ó lè jẹ kó sàṣìṣe kan lọba ní ọ lẹtọ sí ma ta ló fẹjọ́ sùn sẹni tó fẹjọ́ sùn ẹ wá wá dúró orí tànàbí ṣe wá èló la san èló la rò pé a lè san gan tó ń torí jẹ eléyìí gbogbo eléyìí wà lápọ̀ọ́lẹ̀ ọ wà lápọ̀ọ́lẹ̀ ká try láti jẹ́ pé àmà wọn èsì dandan kéèyàn ha sórí àmọ́ kéèyàn gbé ìwé tó wà kó máa kà kébù sọ wà nínú Hisnul Muslim tá a túmọ̀ sí de Yorùbá so wàá rí mẹ́yẹn wàá lè kà túbà malárúbá kà wàá rí transliteration wàá lè kà. lẹ́yìn lẹ́yìn á da sọ́bù lára aṣọ làǹbùlàǹbù á da bòkú yìí lára kò burúkú á gbé nǹkan kan lé nínú síbẹ̀ ẹ̀ mọ̀ pé bá a ṣe dùn láàmà yìí ẹ̀mí tí ń bẹ lára wa ni ò ti jẹ́ àwù nítorí pé tẹ̀mí bá bọ́ lára ikùn àmọ́ gbìyànjú àti wú torí ẹ kò burúkú gbé nǹkan kan lókun níkùn nítorí kínú rẹ ọmọ bá wò torí kínú rẹ ọmọ bá wò yọ àsìkò alukurani lágbèsè ńkùn o nǹkan kan tọrọ awúwo lágbèsè níkùn eléyìí jẹ́ máa anabi sallallahu alayhi wa sallam kẹ́ẹ́ bó sọ wá nù hadithi aisha radiyallahu anha onígbàtà anabi sallallahu alayhi wa sallam wọn daṣọ lambulambu wọn dàbò anabi sallallahu alayhi wa sallam dára. agbe kankan lé ẹni tó kú yẹn níkùn nítorí sábàbí táwé àwọn atúráì láti na àwọn oríkèé rẹ̀ dáadáa torí pé tẹ̀ bá nà dáadáa ó ṣe ṣe kí oríkè yẹn kó le kó ká ìle tó bá sì ká le ó lè má rọrùn láti nà torí ẹ̀ bẹ́yìn bá ṣe tẹ́lẹ̀ dáadáa tẹ́ nasẹ̀ rẹ̀ dáadáa tẹ́ napa rẹ̀ dáadáa ni ó sì rọ̀ lọ́rùn ni ó sì rọ̀ yín lọ́rùn láti gbé sínú sàárè yín rọrùn eléyìí jẹba ẹ sì mà pé tí ẹ bá na oríkèé rẹ̀ dáadáa tó fi di pé àwọn oríkèé yìí kálí ẹ ti ṣe sábàbí àti fi mùsùlùmí sẹ̀sínù lẹ́yìn ikú rẹ̀ ẹni àpọ́nlé ni mùsùlùmí o yálà ẹ̀mí ń bẹ lára rẹ̀ abẹ́mi ti bọ́ yálà ẹ̀mí ń bẹ lára rẹ̀ abẹ́mi ti bọ́ àbùkù ọgbọ́dọ̀ sí mùsùlùmí gbọ́wọ́ mùsùlùmí mùsùlùmí ọgbọ́dọ̀ kan mùsùlùmí lábú nítorí kó ti kú tọ́ lẹ́yìn eléyìí ṣé gbogbo ẹni tó bá wá kú iná ládàásọ bò lára ni rárá o ẹni tó kú yìí á torítorí tẹ̀sẹ̀tẹ̀sẹ̀ ṣáájú kó tó di pa àwọ̀ ẹnu àyàfẹ́ni tó bá kú ní ipò wípé ó wà nínú ihram ó ń fẹ́ ṣe hajj tàbí umra ó ti gbé ihram orí kó ti gbé ihram yẹn ní kúdé eléyẹn aṣọ rẹ̀ tó wà lára rẹ̀ òun náà wà lára rẹ̀ àgbọ̀dọ̀ fi borí rẹ̀ àgbọ̀dọ̀ fásọ yẹn borí rẹ̀ gẹ́gẹ́ bó nínú hadith abdullahi ibn abbas ni radiyallahu anhuma nípa ẹni tí ó ṣubú lórí ràkúnmí tó ṣe bẹ́ẹ̀ tó kú ní ọdún tá anabi sallallahu alayhi wa sallam lọ ṣiṣẹ́ hajj anabi sallallahu alayhi wa sallam ó ní ẹ gbọ́dọ̀ daṣọ borí rẹ o wala tukhammiru ra'sa ẹ ò gbọ́dọ̀ daṣọ borí rẹ torí pọkùnrin ò gbọ́dọ̀ daṣọ borí nínú ihram ó sì gbọ́dọ̀ daṣọ bojú tọ lẹ́yìn rẹ àwọn agbìyànjú láti tètè ṣe ètò wíwẹ̀ rẹ̀ táàfì di pé afasọ̀sí lọ́rùn káfí lè ṣètò bá ti ṣe lọ sí. ètò sì dájú òun náà ni wípé ibi tá a bá ti kú ibẹ̀ náà ni kò ń sin wà o ìlú tá a bá kú sí ibẹ̀ ni kò ń sin wà o èèyàn gbọ́dọ̀ kú sí Kánò wọ́n máa gbé bọ̀ wé fò àbí kéèyàn kú sí Kòtòǹgòrà wọ́n máa gbé bọ̀ wá sí Iléṣà fún kínní ẹ rí i pé nígbà tí àwọn èèyàn ṣe láìsí ní ogun Uhud àwọn ẹni tí wọ́n pa ń bẹ̀ nínú àwọn mùsùlùmí ìfẹ́ náà lànà bí nìkan sí wọn sí so ń bẹ nínú bí táyìn lọ́ọ́ bẹ̀ wò tẹ́ bá lọ sí Madina anabi Muhammad sallallahu alayhi wa sallam níbi tá à ń pè ní shuhadau Uhud níbi táwọn ẹni tí wọ́n sin tí wọ́n kú lójú ogun Uhud tí wọ́n sin wọn sí tẹ́lẹ̀ báyìí wa a rí i pé ní Madina gbogbo àwọn sàhábà tí wọ́n kú sí Madina níbo wọ́n sin wọn sí al orí tẹ bàkíyà ibẹ̀ ni wọ́n sí wọ́n sí wọ́n kì í gbé òkú ẹnìkan láti madina lọ sí maka àbí kò ń gbé wá láti maka kò ń gbé wá sí alimadina nínú nǹkan tí ò burú lẹ́yìn ìgbà tó kù bá kú pé ká ṣe òun náà ní pé kò burú ká sunkún ẹni tó kù kú fún kò burú kó sunkún ṣùgbọ́n ẹkún tí ò ní ní húhu nínú torí tá a bá ti sun àsunhu àṣẹlọ pé hmm, hmm, hmm, àti ṣẹlọ ẹkún ló èwo wa ni ẹkún tó ṣe yí pé omijé ni ọkàn máa jábọ́ láì jẹ́ pé ẹnìkan gbóhùn kankan ti ń jáde lára wa eléyìí lẹkún tí ò burú nu ṣẹ̀ríyà kò sì burúkú ọmọ sunrú ẹkún báyìí níjọ́ kìíní ìjọ́ kejì ìjọ́ kẹta gẹ́gẹ́ bí ẹ̀rí ó ti ṣe fi hàn ìyẹn àwọn ẹni tó kàn gbàngbàngbàn ìbànújẹ́ yìí tómijé ọmọ àdá lójú ìsìláàmù gbà láyè fúnjọ́ mẹ́ta tọ́ kò sí burú bí ẹ̀yin tẹ wá síbi tó kú àti wọ́n tẹ sí kò burú kẹ́ ẹ sí aṣọ kúrò lójú rẹ̀ kẹ́ wá fẹnu kò lẹ́ẹ̀kẹ́ kò sí aṣọ lójú rẹ̀ kẹ́ fẹnu kò lẹ́ẹ̀kẹ́ kẹ́ ẹ kíìsì ẹ̀ torí kó wá nínú hadith Jabir ibn Abdillah radiyallahu anhuma ó ní wọ́n pa bàbá mi ní ojú ogun Uhud wọ́n wá tẹ́ bàbá mi sílẹ̀ wọ́n daṣọ bò lórí wọ́n wá sí aṣọ lójú bàbá mi mo sí aṣọ kúrò lójú bàbá mi mo ń sunkún gbogbo yẹn sọ pé kí ló dé tó sí aṣọ kúrò lójú rẹ èmi ọ̀sá dá wọn lò nígbà táwọn ẹbí ò ti sọ fún mi pé ètí rí tó fi ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wa sallam ẹsìn máa pété yẹn bá ṣe tí ọ̀tọ̀ ànábì ò ní dákẹ́. alimami Bukhari àti Muslim ló gbàdé fi wa nígbà táwọn ẹbí sallallahu alaihi wa sallam ṣe ṣaláìsì Abubakar radiyallahu anhu ọwọ́lé lọ́ba níbi tí wọ́n tẹ̀ sí. ní ìgbà tí Umar tóun dúró síta tìdàtìdà fi ń sọ pé ẹni tí wọ́n bá bí dà kó tó sọ pé ànábì sàláìsì dájú kó ní òkú jeje, òkú níṣẹ́ lọ́lọ́ Musa bó náà ti ṣe lọ ọgọ́lọ́ wọn jeje, sọ̀rọ̀ jẹ́jẹ́ fún ogójì ọjọ́ ànábì náà padà bọ̀ bí Umar ṣe ń sọnù ṣùgbọ́n Abubakar dé tiẹ̀ òun ò tiẹ̀ wo ọ̀dọ̀ ọkàn wọlé lọ ni pàtó débẹ̀ tẹ́lẹ̀ ọmọ rẹ̀ ni wọ́n sì tẹ́ ànábì sí ìgbàlú kú sí ilé Aisha radiyallahu anha Abubakar wálé olùkọ́ tẹ́ ànábì sallallahu alaihi wasallam sílẹ̀ kó ti kú sẹ́ẹ̀sì mà ìpè ń tá a bá fojú rí ọ̀tá yọ ní tí wọ́n ròyìn fún wa ìròyìn ọ̀tá fojú bá Abubakar rí pa ànábì sallallahu alaihi wasallam ti sàláìsì òní bi abi anta wa ummi ya nabiyallah mo ṣetán láti fi sallallahu alayhi wa sallam la yajma'u Allahu alayka mawtatayn ọlọ́wọ́n bò ní pa ikú méjì pọ̀ fún ọ ò ní kúkú méjì ikú kan tó kú náà ni alimami Bukhari olóògbé àdéfì wa Abubakar radiyallahu anhu ní ìgbà tí ó ṣe báyẹn tó ṣe ojú ànábi sallallahu alayhi wa sallam ó fẹ́ ẹnu kú ànábi lẹ́kẹ̀ẹ́ ni òní tọ́ta hayyan wa ìwà ànábi dùn ní ìgbà tó wà láyé láyé ó tún dùn lẹ́yìn ìgbà tó kú sallallahu alaihi wa sallam báyìí ni Abubakar jáde lọ́wọ́ abá Umar níbi tí Umar ti sọ pé tó bá tó kú tó sọ pé ànábì kú Abubakar wa ni ọwọ́ akí ọ̀rọ̀ lọ́n ma kana Muhammadun aba ahadin min rijalikum walakin rasulallahi wa khataman nabiyyin la wa ma Muhammadun illa rasulun قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه fala yadurra Allah shay'an wa sayajzi Allahu shakirin. Umar wa ni ó dàbí ìgbà tó lọ́wọ́ sọ àyà ń kalẹ̀ síwájú ọjọ́ bí ṣe wá ń kà lára òun náà wà balẹ̀ pé anábì ti kú anábì ti kú ó túmọ̀ sí pé ẹni tó kú yùn kò burúkú ẹfẹ́nu kú ní ẹ̀kẹ́ kò burúkú ẹfẹ́nu kú bàbá yín lẹ̀kẹ́ kò burúkú ẹfẹ́nu kú màmá yín lẹ̀kẹ́ kò burúkú ẹfẹ́nu kọ́ ọmọ yín lẹ̀kẹ́ kò burúkú ẹfẹ́nu kú ìyàwó yín lẹ̀kẹ́ kò burúkú ẹfẹ́nu kọ́kọ́ yín lẹ̀kẹ́ àwọn burúkú ẹ̀fẹ́nu kó obìnrin olóbìnrin lẹ́kẹ̀ọ́ pé ńgbà tó ti kú ṣèbá Abubakar ṣe bẹ́ẹ̀ ṣé obìnrin olóbìnrin wà lábùbákàrẹ̀ fẹ́nu kó lẹ́kẹ̀ọ́ ṣẹlẹ̀ ìjàmbá bẹ́ẹ̀ náà ni asitọ́rì nínú ẹgbàá wọ̀rọ̀ wípé Uthman ibn Mad'un radiyallahu anhu wípé ńgbà tó sẹláìsì anabi sallallahu alayhi wa sallam ọwọlé lọ síbi tí wọ́n tẹ̀ sí anabi sí ojú rẹ̀ anabi wa ó fẹ́nu kó lẹ́kẹ̀ọ́ anabi sallallahu alayhi wa sallam omijé sì jáde lójú rẹ̀ títí mo fi rí tí omijé ń dà lójú anabi sallallahu alayhi wa sallam àti lẹ́ẹ̀kẹ́ rẹ̀ alimami Tirmidhi ló gbà wá ó sì gbọ̀nà tí ọ̀fẹsẹ̀ rìn lẹ̀ ó gbà wá. bákan náà nínú ibola tí wàá rí ipa àlè sunkún fúnjọ́ mẹ́ta kòmíjé ọmọ àdá láì jẹ́ pàwọn òun náà ní hadithi abdullahi ọmọ Ja'far ipa anabi sallallahu alayhi wa sallam. أمهل آل جعفر ثلاثا أن يأتيهم nígbà tí Jaafar ibn Abi Talib tó ṣaláìsí lójú ogun anabi fi àwọn fámìlì rẹ̀ lẹ́sùn jọ mẹ́ta lẹ́yìn jọ mẹ́ta ńlá anabi wà bá wọn thumma atahum ọwọ́ bá wọn lẹ́yìn jọ mẹ́ta faqal oni la tabku ala akhi ba'da al-yawm ẹ̀ tún gbọ́dọ̀ sunkún rẹ̀ mọ́ látòní lọ ẹ̀ tún gbọ́dọ̀ sunkún rẹ̀ mọ́ látòní lọ níjọ́ kìlónù ẹ̀yìn jọ kẹta eléyìí túmọ̀ sí pé Islam gbà fún wa Imam Abu Dawud ló gbà wá àti Imam Malik nínú Muwatta àti Imam Shafi'i nínú Musnad eléyìí túmọ̀ sí pé ẹni tí èèyàn kú fún omijé lè máa dà lójú rẹ̀ kọ́ máa bára jẹ́ fúnjọ́ mẹ́ta tọ́ kí ni nǹkan tí ó yẹ káwọn mọ̀lẹ́bí òkú ó ṣe ní ìgbà tí ikú bá dé sẹ́nìkan nínú mọ̀lẹ́bí wọn nítorí ká ṣe náà ní ká ṣe sùúrù ká sì yọnu sí ní tọ́lọ́wọ́n bá ṣe tábàlà ní ṣe sùúrù kí ni a lè ṣe fọlọ́ǹgànà lè tabasi láàánú yọnu sí tọ́lọ̀ wọn bá gbé wa ẹ lákùn kí la lè ṣe fọlọ̀ sọ àfi ká gbà fọlọ̀ ká lè tún gba ládàá àmọ́ tá a bá lágbà kí lè lè ṣe náà rí bákan náà alistarjaa inna lillahi wa inna ilayhi raji'un tọ́ba ti sọ pé àdánwò ṣẹlẹ̀ báyìí ká sọ pé inna lillahi wa inna ilayhi raji'un wa bashiri sabirin alladhina idha asabatuhum musibatun qalu inna lillahi wa inna ilayhi raji'un torí ẹ eléyìí túmọ̀ sí pé ní gbogbo ìgbà tí àdáwò bá ṣẹlẹ̀ gbólóyìn kọ́mọ pẹ̀sẹ̀ nù wa inna lillahi wa inna ilayhi raji'un kọ́dà kò sí kékeré àdáwò kò sì sí nílá àdáwò gbogbo àdáwò tó bá ti ṣẹlẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un kọ́dà lórí pé tó bá múná lọ inna lillahi wa inna ilayhi raji'un ẹnìkan gbogbo mùsùlùmí egungun ọlẹ́sẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un ó máa ń jẹ́ kọ́ lọ́wọ́ bá kó ṣe orí ńlá fún yẹn gbọ́dọ̀ yẹn ni mùsùlùmí àmọ́ wí èsì pé ká máa wá wí àwọn ọ̀rọ̀ tí ò ní túmọ̀ ká máa sọ̀sọ̀ kú sọ bákan náà nínú gbólóhùn tuntun yẹn ká máa wí allahumma ajirni fi musibati wakhluf li khayran minha rawahu imaamu muslim pé wàá lọ́wọ́ bá pẹ̀lú mi ò nínú àdánwò tó ṣe mí yìí o wọ́n fi ètò lóore jùlọ jà àrọ̀ fún mi má dàmí dára mi nínú àdánwò yìí o ètò wa lórí ju àdánwò yìí lọ ni kò fi ju arọ rẹ fún mi eléyìí bẹnu tá a máa wí sẹ́nu kí irú rẹ ni Ummi Salama sọ radiyallahu anha tí ọwọ́ aronú sì tún máa dúà pé a ah, kọ́nà ó fi ẹni tó dáa ju Abu Salama kò fi rọ́pò rẹ fún tá a lọ fẹ́ dáa ju Abu Salama lọ anabi sani kò wí lẹ́yìn rẹ̀ la anabi ló wọn fẹ́ a ah, ń bọ̀ Abu Salama wà wà sànàbí sallallahu alayhi wa sallam tontori ẹ̀ tí àdánwò bá ṣe wa àwọn gbólóyè ọ̀gbọ̀dọ̀ nínú àwọn nǹkan tó dé wọ̀ fáwọn ẹni tí òkú fún òun náà ni àsunhu àsunhu àsunpariwo ká máa pè lóhun àrò ẹ pè lóhun àrò kórè ara yóò wú sókò ọwọ́ apàdà ẹ̀tún dára ni nítorí pé igbe àrò àti àsunhu ó máa ń kó bókù nínú sàárè ó wá nínú hadith látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ètò ìmáàmù Bukhari àti Muslim gbé wá pé innal mayyita yu'adhabu bi buka'i ahlihi alayhi wọ́n máa fìyà jẹ òkú nínú sàárè látàrí àsunwó èyí táwọn mọ̀lẹ́bí rẹ̀ bá ń sun lórí ẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé agbọ́dọ̀ kíyè sáàrin yẹn o nínú riwaya mi al-mayyitu yu'adhabu fi qabrihi bima niha alayhi ìyá ọmọ jẹ òkú nínú sàárè rẹ̀ látàrí ohun arò igbe arò tí wọ́n kí lẹ́yìn rẹ̀ àwọn olùmọ̀kẹ́ sọ pé ṣé tí òkú bá sọ fún wọn pé ẹ sun àsunwù lẹ́yìn mi ni ó jìyà rẹ̀ ni pé nítorí ọ̀sọ́ pípọ́n ṣe ní kóyà jọ àbí kó tiẹ̀ jẹ́ pé pé sóun lọ pé